يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا لله الذي أمرنا بالدعاء ووعدنا بالإجابة والصلاة والسلام على أشرف الداعين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah ọba tí ó pa wá láṣẹ ó ní ká máa dákẹ́ ká máa ṣàdúà ká máa pè ohun gbogbo ipò tá a bá wà ká máa fàdúà lẹ̀ àsìkò tá a bá ń sọkún ká máa ṣàdúà àsìkò tá a bá rẹ́rìn ká máa ṣàdúà àsìkò tá a bá lálàáfíà ká máa ṣàdúà àsìkò tó bá rẹ̀ wá ká máa ṣàdúà ká máa ṣàdúà lọ́sàn-án ká máa ṣàdúà lóru gbogbo ìṣesí tá bá wà pátá ká máa fàdúà lẹ̀ ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala ọ̀pọ̀ wa láṣẹ àṣẹ ipe ẹ̀ máa ṣàdúà yìí látọ̀dọ̀ ọlọ́run ló ti wá ọlọ́wọ́ba Allah ó tún wá ṣàdéhùn fún wa yìí pé bẹ́ẹ̀ bá ti ń ṣàdúà òun ó sì máa gbàdúrà ajẹ́ pé gbogbo àwọn tàwájẹ́ mùsùlùmí òdodo tàgbọ́ ọlọ́run gbọ́ inú òdòdó lọ yẹ káwà ní gbogbo ìgbà torí ọlọ́run bá aláàtí ní ẹ̀sàdúà ọlọ́run wá ní ìmọ̀ gbàdúà ọba tó wá sí báyìí fún wa ó fi fi ọlọ́kan balẹ̀ kúrò níbi wàhálà ayé àti ìdààmú nítorí ìrìn àbátí ń sàdúà ọlọ́run wọn padà gbàdúà ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábùwà Muhammad kọ́bà gbogbo àwọn aráalé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa èyí tí afẹ́fẹ́ bá ní sọ̀rọ̀ ní àárọ̀ yìí òun náà ni ahamiyatu adhikari as-saba'i wal masa'i wa shar'uha ahamiyatu adhikari as-saba'i wal ipa tí àdúrà àjíṣe láàárọ̀ lẹ́yìn àṣùbà àtẹ̀yí tí a máa ń ṣe lẹ́yìn àlásàrì títí tó rùn ó fi wọ̀ ipa tí máa kó nínú ìṣẹ̀mí mùsùlùmí òdodo kí wá nìtumọ̀ àwọn àdúrà náà alimuslimu èyí tí ó dá lójú òun náà ni pé mùsùlùmí òdodo bihajatin ilà kọ̀wé yàtàkọ̀wà bìhì ó ní bùkátà sí alágbára tí ó súnmọ́ mùsùlùmí ní bùkátà sí aláṣẹ tí ó pàṣẹ sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ bá lágbára tó tún lè pàṣẹ tí ó wá àṣẹ míì tó lè borí àṣẹ rẹ̀ kò ní dáa kéèyàn jìnnà sóńtọ̀ tá lálágbára jẹ̀mọ́ Allah ta ní pàṣẹ Allah tó bá sì ti pàṣẹ gbogbo tó bá ti ní ọmọ ṣẹ yóò sì máa ṣẹ. A'udhu billahi minash shaitani rajim ó ní innama amruhu idha arada shay'an tí nǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ lérí ilẹ̀ ọlọ́run ní ọkọ̀ọ̀kọ́ fẹ́ tó bá ti wá fẹ́ kí nǹkan náà ṣẹlẹ̀ fa innama yaqulu lahu kun fayakun yọ̀ọ́ kan sọ fún nǹkan náà pé máa ṣẹ ọyá máa rí báyìí yóò sì máa rí bẹ́ẹ̀ kò wá sí ẹlòmíì mọ́ kò sí nǹkan kan míì mọ́ tó lè sọ pé dọ́lọ̀ ní kọ́ máa sẹ̀yìn pé kò gbọ́dọ̀ sẹ̀ dọ́lọ̀ bá sì ní nǹkan báyìí kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ kò wá sí nǹkan kan nínú dọ́lọ̀ ń dá ní jíjẹ ní mímu ní lílá fífi wẹ̀ nínú àwọn ẹ̀dẹ́ ọlọ́run pátá ní sánmà àtilẹ̀ tí wọ́n lè sọ pé nǹkan náà kọ́ máa ṣe kínní kọ́ máa wá sí musẹ̀ nígbà tọ́rọ̀ bá ti rí báyìí yóò wá dáa kọjá pé gbogbo àwọn àtàjẹ́ mùsùlùmí òdodo tá à ń lé wá jìnnà sí ẹbọ àtàwọn àfẹ́ ẹlẹ́bọ àtàwọn bàbá ẹlẹ́bọ à ń lé wọ́n jìnnà ìpè kí wọ́n kú ò lọ́dọ̀ ọ̀lẹ kí wọ́n dalí lọ́dọ̀ alágbára kí wọ́n kú ò lọ́dọ̀ òkú àti tí ọ̀bọ̀dà kú kí wọ́n dalí lọ́dọ̀ alààyè tí ò ní sékíní tí ò ní kú. ọ̀rọ̀ alùsùnà kílẹ̀ àgàn ìtawà gbàgbọ́ ni pé ọlọ́run la farati ọlọ́run la sí bẹ́ẹ̀ ọlọ́run la pè ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa abẹ́lọ́ nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́run ọba aláà kọ́mọ́sá gbàdúrà wa mùsùlùmí bihajatin ila qada'i hawa'ijihi gbogbo ọlá ní bùkátà ọ̀sẹ́ni kan ti mẹ́lẹ̀ ayé tó ní bùkátà ọkùnrin wa obìnrin wa ọmọ èké wa àgbà wa arúgbó wa eléri ẹlẹ́mù kò sẹ́nìkan tí ń ayé tí ò ní ẹnìkan náà ni ò ní bùkátà òun náà lọ́lọ́hùn ṣẹláwà tó kù a ní bùkátà tá a fẹ́ kọ́lọ́wọ́n bá aláàkọ́bá bíyá bóyá èyí tí ń bà wá lẹ́rù ní kọ́lọ́wọ́n fi alọ́kàn ń bẹ̀ tí ó ti tò tá a fẹ́ kọ́ dàrú bóyá èyí nínú gbogbo ẹ̀dá ọlọ́run pátá Allah nìkan ọba tá a máa ń darí bùkátà lọ sọ́dọ̀ rẹ̀ ló fi pé rẹ̀ ní asọ́mọ̀bì ó ní kul huwa Allahu ahad Allahu as-samad alladhi yasmudu ilayhi al-khalaiq ọba sọ́mọ̀d ìtumọ̀ sọ́mọ̀d ni ọba tí gbogbo ẹ̀dá rẹ̀ máa ní bùkátà sí tí wọ́n sì máa ń darí bùkátà lọ́dọ̀ rẹ̀ bùkátà ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ̀ mọ́sàdì òbíyá ẹ̀yọ́ màyá nínú ẹ̀sìn wa ọlọ́run bá Allah subhanahu wa ta'ala a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́run bá ní ẹ máa pè mí ọlọ́run bá ní ọba yín sọ pé ẹ pè mí èmi ọ̀dà yín lóhùn ó ní ujibu da'wata da'i idha da'an ọlọ́run lé mi ó máa dáhùn tẹ́ ẹ bá ti ń pè mí ẹni tí má ti ń pè mí ọlọ́run ní ìdálóhùn tọ́ eléyìí òun ló ṣe jẹ́ pé ẹ̀rù ọgbọ́dọ̀ bà wá mọ́ lẹ́yìn náà a gbọ́dọ̀ yálé adáfá mọ́ a gbọ́dọ̀ yọ̀dọ̀ afọ́njálàbí mọ́ a gbọ́dọ̀ lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn míì yàtọ̀ sí ẹlẹ́sìn Islam ọlọ́run ní ká bá ń pe òun ó sì dáhùn mùsùlùmí àfìdí ẹ̀ múlẹ̀ ní hálíkọ̀ wa wípé jálàbí ọ̀dà a sì gbọ́dọ̀ máa lọ lè bá àwọn oníjàlàbí torí pé àwọn oníjàlàbí ìlànà àwọn oníṣẹ̀ṣe àti àwọn abọ̀rìṣà òun ni wọ́n fi ń dá àwọn èèyàn lóhùn tí wọ́n rò pé táwọn bá lò ó bùkátà àwọn èèyàn ọmọ sí kí ni yọmọ bí ya òun náà làwọn náà ń lò nígbà wa ní ká máa lọ lè darapọ̀ mọ́ àwọn kèfèrí ká sì mọ́ lọ́dọ̀ àwọn abọ̀rìṣà ká fi agbara èṣù eh, kama kama lọ lè wá agbára èṣù láti fi bí àbùkátà wa kí ló wá kù tó yẹ ká máa ṣe jàmáà nítòkù náà ni pé ká júwe àdúrà fún wa ni àwọn àdúrà tá a máa ṣe wọ́n pe ìwé àdúrà kan wọ́n pe ní Hisnul Muslim Hisnul Muslim yìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹni tó jẹ́ àlùsùnnà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n nílé nítorí pé ìwé yẹn ìwé àdúrà ni wọ́n fa àwọn àdúrà jáde nínú àhàdíìsì rasulillahi sallallahu alaihi wasallam as-sahiha wọ́n fa àwọn àdúrà jáde nínú àkọọ́lẹ̀ sunna nabi ipe kan báyìí bá ń ṣèyàn ànábì a máa ṣe báyìí níjọ́ kan nǹkan báyìí ṣe lágbájá ó lè bá ànábì ànábì ní kọ́lọ̀ lè ṣe báyìí lágbájá lè ké bá ànábì ó ní wàhálà dé ànábì ní kọ́ máa kà nǹkan báyìí ànábì rẹ lómi ti ń dààmú ànábì ní kí ló dé tó ń dààmú máa kà nǹkan báyìí tá ànábì náà bá kírun tán láàárọ̀ tó bá ti sálámà tán yóò jòkólẹ̀ kò ní dìde bọ̀rọ̀ yóò máa kà nǹkan kan ìdí ń kà yẹ òní wọ́n pè ní àdìkárù sọ́bà tó bá ti wá dẹ̀yà lásàrè tá ànábì kálásàrè tán ànábì ò ní dìde ibi tó ti kálásàrè ànábì ò tún kàn kankan ìdí ń kà yẹn ni wọ́n ń pè ní àdìkárù lùmọ̀sá àwọn afá wa fa ayọ̀ káàkiri àdìkárù anáwáwí afá anáwáwí ṣe tiẹ̀ àwọn afá mi náà ṣe ti wọn gbogbo wọn kì í sàwọn ni wọ́n ń hun àdúrà yẹn o wọ́n ń fa jáde nínú àdìsí ànábì sallallahu alayhi wa sallam nígbà ànábì sọ báyìí jọba yìí ànábì fẹ́ nìkan ládùúgbò báyìí oníkọ́ máa èyí tó wá súnmọ́ tá a lè tètè rí òun náà ni hisnul muslim hisnul muslim yìí òun náà ni ìwé àdúrà odi ìsọ́ tọ́jẹ́ pé bẹ́ẹ̀ yẹn bá ń ṣe ọlọ́run máa sọ yàn láàárọ̀ ọlọ́run sọ yàn lọ́sàn-án ọlọ́run sọ yàn nírọ̀lẹ́ ọlọ́run sọ yàn lóru wọ́n ti wá translate ẹ̀ sí àìmọye èdè millions of copy ni wọ́n ti tẹ̀ jáde tọ́jẹ́ gbogbo àwọn èèyàn tí wọ́n ń ṣe àdúrà yìí gbogbo wọn ni wọ́n ń jẹ́rìí pé Ah àtọ̀dà anábì ló ti wá lóòótọ́ kìí sàdúrà tí yọ̀yàn lẹ́yìn kìí sàdúrà tí yọ̀n máa pèpèkúpè kò sọ́kọ̀ àlìjànú mẹ́ kìí sàdúrà tí yọ̀n máa pèjọ́ máa pèsù tó lóhun sàdúrà yóò wá da fún gbogbo àwọn adájẹ́ mùsùlùmí òdodo tá a máa pa ní bùkátà bùkátà alákọ̀ọ́kọ́ òun náà ni bóòlù ọwọ́ èso ṣe ní tẹ̀wá àtàwọn ọmọ èso torí pé àwọn ọmọ èso wọn lé kálukú káàkiri wọn rọ kiri ká gbogbo wa ìbílísù àtàwọn ọmọ ẹ àtàwọn tó ń ṣiṣẹ́ fún gbogbo àwọn tẹ́ bá ń pè ní àjẹ́ oṣó emèrè ẹlẹ́yẹ gbogbo wọn pátápátá àfọ̀njálàbí wọn kátàlí àlákí wọn ń ṣiṣẹ́ lọ́fíìsì èso ni típa ọ̀gá wọn bá ti ká ọ ipa tiwọn náà ò ní ṣe kí ni ò ní ká ọ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa bùkátà ẹlẹ́ẹ̀kejì òun náà ni bóò ni yóò ṣe dáa fún wa bóò ni jíjẹ mímu ó sì rọrùn bóò láti máa rówó náà lẹ́yìn ní jẹ gbèsè lọ́rùn ẹlòmíín náwó lóòótọ́ àmọ́ owó lówó ní ná bóò lè yóò ṣe máa ríṣẹ́ gbà iṣẹ́ tí ò ní bí wàhálà sí yàn lọ́rùn bóò lè yóò ṣe máa rí àsìkí rọrùn tí yóò ní káwọ́ pọ̀yìn rojọ́ lérí ẹ̀ tó bá dé jọ́ àlùkìyàmà àdúrà rẹ̀ wọ́n bá wa fà á yọ nínú àdísì ànábì ọwà nínú islam muslim torí afẹ́kọ́nà ọlá ọ̀nà ní àtà jíjẹ múmu òun náà ní mọ́pọ̀lọpọ̀ ọlọ́lẹ̀ báwọn èèyàn tí wọ́n fi lálàkùlà náà fi ń jẹjẹkújẹ náà fi mọ̀mọ́kùmù gbogbo tá a sì lé tọ́jọ́ bùkátà yìí gbogbo ẹ̀ pátápátá kò sí ìta ànábì náà ní àtàwọn sàhábà kí làwọn ṣe kí ni solúsàn kí ni solúsàn táwọn wá fún bùkátà wọn àdúrà ni wọ́n ṣe ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀kẹta tó wà nínú àdìkáàdù sọ́bà wal masá òun náà ni pé sanahun alallah á wà nínú àwọn èèyàn tí wọ́n rántí ọlọ́run torí ọlọ́run ọba aláàpàṣẹ ó ní ká máa ṣèrántí òun lẹ́yìn àṣùbà àti lẹ́yìn alásàrì ọlọ́run pàṣẹ ni ọlọ́run yá ayọ́ alladhina amanu ọlọ́run yá olùgbàgbọ́ òdodo udhkurullaha dhikran kathira ẹ máa rántí mi gan o ọlọ́run ọ̀fà làṣẹ kò fi nọ́mbà sí ó ní dhikran kathira ọlọ́run ẹ máa rántí mi gan lọ́pọ̀lọpọ̀ gbà ẹ jẹ́ kí ìrántí mi ọ̀pọ̀ ẹ máa dárúkọ mi ẹ máa yìn mí wasabbihuhu bukratan wa asila ẹ sì máa fọ̀ mí mọ́ ẹ máa ṣàfọ̀mọ́ fún mi pẹ̀lú àwọn àtikáàrà bukrata lẹ́yìn àṣùbà wa asila àtìlẹ́yìn àlásàrì títí tó rò fi wọ̀ ẹ máa yá mi nínú ẹ̀sìn wa nǹkan mẹ́ta náà ni ọ wà nínú àtikáàrù sọ́bà wà lùmọ̀sá àtàfẹ́ sàlàyé fúnra wa kọ́lọ̀ ọmọ dáàbò bù ọ́ kọ́lọ̀ ọba aláà kọ́ máa sínà fún ọ kọ́lọ̀ ọba aláà kó sì fi ọ́ sínú àwọn tí wọ́n ṣe sí kiri sórí tẹ́bìnrin rẹ bá ti bọ́ gbogbo ọlọ́run sọ mi lọ́wọ́ àjẹ́ lọ́wọ́ ọ̀tá ìyẹn ti tán tẹ́bìnrin rẹ bá ti bọ́ ọlọ́run jí rí kọ́ńtíráàtì gbà ọlọ́run jí ríṣẹ́ ọlọ́run jí fúnmi ọlọ́run jí lówó ìyẹn ti bọ́ ó ti tán ẹlẹ́ẹ̀kẹta yẹn lọ́mọ gbé lọ́rùn òun náà ni àwọn ìrántí ọlọ́run tó fẹ́nu rẹ wílé ayé láàárọ̀ láàárọ̀ àti ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ táwọn mọ̀láyíká ti kọkalẹ̀ fún ọtọ́ lọ́lẹ̀ pàdé wájú ọlọ́run òun náà ni tó mú lọ́dọ̀ ọlọ́run nígbà tó bá rí kankan mú nínú gbogbo tó tò sílé ayé gbogbo tá ń tò sílé ayé pátápátá tẹ́nu bá ti bọ́ kò ń lò mọ́. yóò wá dáa fún gbogbo àwọn tajẹ́ ọkùnrin kábójútó àti káàrò sọ́bà wal masa ẹlòmíì gba ẹlòmíì yóò máa ka tiẹ̀ nídàkúdekú ni yóò máa ka tiẹ̀ nídàkúdekú sẹ́rí gbogbo ẹni tí ọba máa ń sàṣìkáàrò sọ́bà wàlùmọ́sà ọ̀rọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ bí ẹja tí wọ́n mú kó nínú omi tí wọ́n jù sẹ́rí yẹn rìn kò tún sẹ̀mí tó gbádùn mọ́ ẹni tí ọba máa jòkó ká sàṣìkáàrò sọ́bà wàlùmọ́sà lẹ́yìn àṣùbà lẹ́yìn alásàrì tí ọba jòkó láti máa ṣe ọ̀rọ̀ rẹ̀ ọ̀rẹ́ gẹ́gẹ́ bí alàyè àtòkú tí wọ́n tẹ́lẹ̀ aburú mẹ́lẹ̀ ayé o ọlọ́run ló sì sọ bẹ́ẹ̀ ó sì ní orí tọ́lọ́ wọn sọ̀kalẹ̀ nílé ayé lójoojúmọ́ òtítí kankan tọ́lọ̀ torí ẹ̀ dá wa tójú ká máa ṣe ìbáàdà lọ mẹ́tẹ̀ẹ̀ta lọ́wọ́ pàdé sínú àtikáàdù sọ̀bọ̀ wọn mọ̀sá ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wọ́n tẹ̀ máa ṣe àtikáàdù sọ̀bọ̀ wọn mọ̀sá ọlọ́run ọba àlá yóò máa dáàbò bò ọlọ́run máa mú jíjẹ mú mu wá fún un lọ́nà rọrùn ọlọ́run máa bu àṣírí ẹ̀ ṣé àṣírí bíbò náà wọ́n ń pè lówó àṣírí bíbò ni lẹ́yìn náà ọlọ́wọ́n bá aláwọ̀ fi sínú àwọn zakirun wa zakira àwọn tí wọ́n dárúkọ ọlọ́wọ́n bá tọ́jẹ́ pé ọlọ́wọ́n alá ó ti mọ̀ wọ́n àwọn màláíkà dá wọn mọ̀ ní sánmọ̀ ọlọ́wọ́n kọlọmọsà fi àwọn náà sínú tọ́ka àwọn àsìkáàrùn tá a máa ń ka lẹ́yìn irun lẹ́yìn àsùbà ní tó kù kìí ṣe kó dìde lẹ́kọ́ ọlọ́lọ́bíṣẹ́ o àbí kó dìde kó ní ọlọ́lẹ̀ sún o àbí kó sí fóònù rẹ kó bọ́ sórí Facebook WhatsApp kó máa ṣeré ọ̀rọ̀ rẹ léwu ó kírun tọ́ba yìí kó mú ìwé àdúrà rẹ bọnu ni kí ló bẹ̀rẹ̀ òun náà ni a'udhu billahi minash shaitanir rajim Allahu la ilaha illa hu qayyum ayatul kursi ìlọ́kọ̀ kà ayatul kursi yìí ọmọ àkà ọkà délẹ̀ àmọ́ yóò dá kẹ́ni kọ̀ọ̀kan wa ká mọ̀túnmá rẹ̀ Allah ọlọ́run ọba Allah ọba tá a máa ń sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn wa lódodo tá a sì gbọ́dọ̀ sìn kàmí àfọwọ́ nítorí wọ́n pè ní Allah nìyẹn la ilaha illa hu ọba ilẹ̀ bàtà ẹ̀ká máa sìn tí ó sì sẹ́nìkan tó tún lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn lódodo lẹ́yìn òun nìkan alhayu ọba yìí lọ́ba aláyè alqayyumu ọba yìí lọ́ba tí ò fara ti kankan gbogbo nǹkan tó dúró ọlọ́run ló gbé dúró ìtumọ̀ alqayyumu nìyẹn la ta'khuduhu sinatun wala nawm ọlọ́run ọba aláyè kìí tó gbé kìí sì sùn lahu ma fi samawati wa ma fil ard gbogbo tí ń bẹ ń sánmà pátá àti gbogbo tí ń bẹ nínú ilẹ̀ pátá ọlọ́run nìkan ló ní ọwọ́ ẹ̀ ló wà man dha alladhi yashfa'u indahu illa bi idhnihi tó bá ti jáde kìí àmà ẹnìkan ò ní ṣìpẹ̀ àfẹnitọ́lọ́ bá fún yọ̀ǹda ìpè lọ lè ṣìpẹ̀ lágbájá ya'lamu ma bayna aydihim wa ma khalfahum ọba àlá ọmọ gbogbo nǹkan tí ń bẹ wájú wa àti tí ń bẹ lẹ́yìn wa tó wà wájú ó sì mọ tó wà lẹ́yìn wala yuhituna kò fún ka kankan nímà gbogbo àwọn tó nímà pátá ọlọ́run kan ta díẹ̀ lé wọn lọ́wọ́ nínú ọmọ ọlọ́run ìtọ́lọ́run fẹ́ nínú ọmọ rẹ̀ bó ṣe pọ̀ tó yẹ ọkàn fún àwọn ẹ̀dá rẹ̀ ní títì ń bẹ̀ fẹ́ òun náà ní gbogbo ọmọ tá a mà ó tún pọ̀ rẹpẹtẹ wasi'a kursiyyuhu onye wal àga ọlọ́run ọba ọ̀fẹ́ ju sámà tilẹ̀ lọ àlàárà ti ju àga lọ bó ولا يوده حفظهما وهو العلي العظيم ولا يعجزه kò sí kankan tó ká Ọlọ́run lágara sánmà àti ilẹ̀ méjèèjì kò ká Ọlọ́run lágara láti sọ wọn kò nira fọ́lọ́run láti sọ méjèèjì sọ́lọ́run ní wàá sọ wọ́n ti wọ́n wọ̀lẹ̀ àlíyù ọba yìí tó ọ̀gá alazim ó tóbi ga nítorí kọ́kọ́ mú bẹ́ẹ̀ nínú bọ́ba ti kà yẹn tán ó ti bọ́ lọ́wọ́ ayé ó ti bọ́ lọ́wọ́ àjẹ́ tí wọ́n náà bá máa lo àṣírí àwọn àjẹ́ àti oṣó ibi tọ́rọ wà nìyẹn ẹlòmínà ká kòrò sí yìí tán ó tún fi kan para a ní kí ló dé ọlá yóò ṣe wọ́nà bàbá ṣe yá láà ká sì máa ṣe kíni kọmọ ti yá yáṣẹ́ yìí ni ọjà sínú náà nì ibi wọ́n ti dẹ̀ sínú Yorùbá nìyẹn kò ní sí ìrìnà wà nílẹ̀ yorùbá à ń ka àbá ka ẹ̀dọ̀ ṣé ti Allah tó wà mẹ́ gbogbo ń tá a wí yìí Allah la fi ròyìn gbogbo tó wà ní kò sí Allah ni wọ́n fi ròyìn bọ́ bá ti ń dákọ̀ Allah ó sì dúró ti Allah ọ wà rí agbára oye níbi ìdúró ti Allah ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ó ti wá ní wàdí sí pé ọ̀kan náà wà lìjànú ó ní mọ́ ń kọ́ làhá iná yòmùsí nígbà wọ́n fẹ́ jalè ńjọ́ kan Ubay ibn Ka'b ọwọ́ di àlìjànú yẹn lọ́wọ́ ọwọ́ ní tọ́ọ̀bù afẹ́ ká wá jalè máa ka kùrìsíyù láàárọ̀ tọ́ba ti kà á láàárọ̀ ọlọ́run sọ níbi aburú wa àtàwọn yòókù wa tí ó fi dèrọ̀lẹ́ tọ́ba ti ka kùrìsíyù nírọ̀lẹ́ ọlọ́run sọ níbi aburú wa àtàwọn yòókù wa tí ilé ó fi mọ́ Ubay yóò sọ ipe ìdálẹ́jànú sọnù anábì ní sadaqa al-khabith al-khabith olùbàjẹ́ ni olórí burúkú ni amọ́ntọ́sọ yẹn òdodo ni ẹ̀yọ́ miami lẹ́yìn ìgbà tó bá ti kàyẹ́ tán kí ló dùnkù tó tún tẹnu mọ́ wọ́n tún ka sóra mẹ́ta nọmba wà ní kùrìsíyù nọmba tù òun náà ní sóra mẹ́ta ọkà lera wọn kul huwallah kul a'udhu bi rabbil falaq kul a'udhu bi rabbin nas súra mẹ́tẹ̀ẹ̀ta ní kìí ṣe àwàdà bismillahi rahman rahim kul huwa allahu ahad sọ pé ọ̀kan ni ọlọ́run allahu samad ọba tí gbogbo ayé máa ń darí bùkátà lọ́dọ̀ rẹ̀ lam yalid wa lam yulad kò bí báyìí nìkan òsì bí wa lam yakul lahu kufuwan ahad kò wá sẹ́nìkan tó jọ ọlọ́run nínú gbogbo máa sọ pé yín máa wàṣọ pẹ̀lú ọlọ́run ọba tó lásùbà min sharri ma khalaqa níbi aburú gbogbo tó dá wa min sharri ghasiqin idha waqaba yín sì máa wàṣọ pẹ̀lú ọlọ́run ọba níbi aburú òru nígbà tí ilẹ̀ bá sùn wa min sharri naffathati fil 'uqadi yín máa wàṣọ pẹ̀lú agbára ọlọ́run níbi aburú àwọn obìnrin tí wọ́n máa ń fẹ́ atẹ́gùn sí nǹkan tí wọ́n bá dì àwọn ológun àwọn jálàbí lóbìnrin nafatat fil uqad wa min sharri hasidin idha hasada yìí máa wá sọ pẹ̀lú agbára ọlọ́run níbi aburú àwọn onílara àwọn olójú tí wọ́n wo orí tí wọ́n sì ránjú mọ́ tálìjànú ó sì bá nǹkan náà jẹ kó lè bá dùn wọ́n nú tó rọ́ mọ́ àlìjànú làwọn náà ọmọlẹ́yìn àlìjànú ni wọ́n táwọn bá ti wo nǹkan báyìí àwọn ìlọlé lóògùn èkó nǹkan jọ wọ́n ìjó nǹkan àwọn kan ránjú háásìdì nìyẹn olójú onílara yóò kọ lára yóò sì wá ranjú wọ́n bá wọ ọlọ́run àlìjẹ́nà wa bá ń tó wò yẹn jẹ́ àmọ́ bá ní fálákì la wọ́n ranjú mọ́ ọ̀dọ̀ la nǹkan kan ò ní lápá sódà tá ń kà yìí ta ni ọlọ́run bá ní káwọn wíwá sọ bọ̀rọ̀bì kíní bọ̀rọ̀bì fálákì ọlọ́run dákọ̀ ọ̀gà ọlọ́run dákọ̀ ẹyẹlé ọlọ́run dákọ̀ àdàbà ìsìláàmù jákun jákun yẹn ó ti tó ọlọ́run ní kúlè rí anábìmọ́ má jẹnu a'udhu bi rabbin nas mọ̀ ń wá sọ pẹ̀lú ọlọ́wọ́n ọba ọba tó ní gbogbo àwọn èèyàn tó wà láyé pátápátá ọba tí ń darí wọn tí ń tọ́jú wọn malikin nas ọba tó jẹ gàba lé wọn lérí ilahin nas ọba tó yẹ kí gbogbo ayọ́ máa sìn ń wá sọ pẹ̀lú ọlọ́wọ́n ọba yìí níbi kíni min sharri li waswasi al-khannas níbi aburú àlìjànú èyí tó pé ìmọ̀ dániláàmú tí máa ń ba yé èèyàn jẹ́ tí máa ń tìyàn síbi aburú tọ́jú pé ní wọ́n bá ti dárúkọ ọlọ́run ọba yóò sá lọ bẹ́ẹ̀ bá tó dárúkọ ọlọ́run yóò tó padà wádà yín láàmú alhannas nìyẹn alẹ́tì ìwà sòfin sùdúrì nas àwọn àlìjẹ̀nu tó jẹ́ pé àwọn ni wọ́n máa kó èròkèrò sínú ọkàn omi èèyàn tí wọ́n fi bá tiẹ̀ jẹ́ mínà lè jìnnà sí èyí wọ́n sọ pẹ̀lú agbára ọlọ́run ọba ọba àwọn èèyàn níbi ó wà nínú àdìsí ànábì ní ẹni bá ka súrà mẹ́tẹ̀ẹ̀ta yìí ó wá ka lẹ́ẹ̀mẹ́ta ó ka kúlọ̀ ọ̀la falaki nas àbí ó tún ka kúlọ̀ ọ̀la falaki nas ó tún ka kúlọ̀ ọ̀la falaki nas kafatahu min kulli shay ànábì ní bá ka láàárọ̀ àbọ̀ ọ̀ka ń rọ̀ lẹ́lẹ́yìn àṣírí ànábì ní ó ti tú ọ bọ́ọ̀ bá ní nǹkan mi tó lò mọ́ fún sọ̀ra ànábì fi nǹkan lẹ̀ fún afá àwọn àfáà tí wọ́n tako súnà yẹn àwọn fẹ́ wọ́ wa kúrò níbi àwọn nǹkan ńláńlá yìí àwọn àṣírí ńlá yìí wọ́n fẹ́ wọ́ wa lọ ọ̀dọ̀ àwọn bàbá oníṣẹ̀ṣe nítorí oúnjẹ táwọn fẹ́ sí kíni táwọn fẹ́ jẹ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam àdébì nìkan tó wọ́n wá sọ fún ọ̀yí pé ah kò tó ní mẹ́lẹ̀ Yorùbá kọjá bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó bá ṣe léyìí tán ó tún wá rí síbi ẹlẹ́kẹta ẹlẹ́kẹta ni àṣùbáhánáà wa asbaha al-mulku lillah ajílẹ̀ ní ọlá ọlọ́run náà tọ́lọ́ náà ní sì ń jẹ́ gbogbo ọlá tó wà láyé tọ́lọ́ náà ní sì ṣe ní sì jẹ́ ìtumọ̀ ẹnu àṣùbáná àwájí pẹ̀lú agbára ọlọ́run àbí gbogbo ọlá tó wà láyé ní sì jẹ́ tọ́lọ́run kò tí ì kú lọ́wọ́ ọlọ́run kò sì ní kú lọ́wọ́ rẹ̀ níta ni àṣùbáná wa asbaha al-mulku walhamdulillah ọpẹ́ fún Ọlọ́run la ilaha illallah ọba tí dọ́jẹ́ pé ọ̀sẹ̀ni tá gbọ́dọ̀ máa ṣe tọ́lẹ̀ tó sí ẹ̀sìn ẹlẹ́yìn òun nìkan lódodo wahdahu la sharika la ọ̀kan náà ni ọba yóò lórogún kò sẹ́ni tó jọ òun náà jọ nǹkan kan láwùlẹ̀ múlìkù gbogbo ọlá tó wà láyé òun nìkan lónìí wàláwò alhamdu gbogbo ọpẹ́ tó wà láyé òun nìkan lágbọ́dọ̀ fún wọ́n wà ala kulli shay'in kò sí ti parẹ́ ọ̀ká kò sí ti parẹ́ òsèkiri ọ̀tọ̀ kí lọ́dún tó wà lọ sọ́ọ̀sì tọ́wọ́ fi lé ilẹ̀ kọ́ ọmọ sọ fọ́lọ́n pé kò sí tipa rẹ̀ ọ̀ka lóòótọ́ ni kí wọ́n tó wá fàdúrà lẹ̀ tọ́wọ́ lọ lè wẹgbẹ́ awo tọ́wọ́ lọ lè ṣe ìṣẹ́ṣe ìwé àdúrà tó yẹ kọ́ ọmọ kà ní kọ́ ọmọ kí ọlọ́run kọ́ ọmọ yin ọlọ́run kọ́ wá béèrè tó ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn náà ọmọ wa sọ pé rọ́bì as'aluka ìwọ ọba mi ń béèrè lọ́wọ́ wa بك من شر ما في هذا اليوم al-yawm gbogbo aburú tó sọ̀kalẹ̀ lẹ́ni mọ́sàsọ́ mi ń bẹ̀ wa sharri ma ba'da gbogbo aburú tó sọ̀kalẹ̀ lẹ́yìn ní mọ́sàsọ́ mi ń bẹ̀ rabbi wọlọ́wọ́ bá mi a'udhu bika ìyìn fi ọwọ́ sọ minal kasal níbi òròjú tí bá tèèyàn jẹ́ ibi tó ti dá fún kò sí ní lọ́bẹ̀ òròjú wa su'il kibar lẹ́yìn náà àdàgbà wa yọwọ́ kọ́wọ́ mọ́sàsọ́ mi ń bẹ̀ kéèyàn darúgbó kí làákà ìrẹ̀ ọmọ ṣiṣẹ́ mọ́ ọmọ ṣe bí wèrè ọlọ́mọṣà sọ wa ń bẹ̀ ìtumọ̀ ní gbogbo àtàbà dàgbà àgbà wa ṣe lágbà tí eré rò ní ṣe kíní tí eré rò ní dàrú tí ò ní máa jẹjẹ kújẹ lójú títí káàkiri àgbà máa débẹ̀ o tí ọmọ bọ́ dílẹ̀ tí wọ́n ní bàbá ẹ wọ́ ṣòkòtò a ní ìwọ́ ṣòkòtò a ní ìmọ̀ àníbi ni wọ́n lọ́n sọ mi bẹ́ẹ̀ rọ́bì a'udhu bika ìwọ ọlọ́run bá mi o mo wá pè ọ́ mo ń fi ọwọ́ sọ mí ní àdábì fi náà rè wọ́n ti ń jóná lọ́rùn o wọ́n àdábì fi lè kọ́bìrì wọ́n sì ti ń jẹyà sàárè àdúrà olódókù tó tún fẹ́ tọrọ wọ́n ti ń jóná lọ́rùn wọ́n sì ti ń jẹ ìyá gbó ìyá sàárè àmọ́ tọ́wọ́ wá di ọwọ́ rọ̀lẹ́ àsìbá náà yẹn ọ wá yìí sí àmùsáyí náà kọ̀ọ̀kan wa á lè tarabọ̀ kéwú èyí tó fi ní àsùbáánà yẹn ají lẹ́yìn alásàrí òní sọ pé àsùbáánà máa o kí ló wí lẹ́yìn alásàrí àmùsáyíná wà ámùsàlì mọ́líkòlélà wàlhámdùlélà bó ṣe wí nìyẹn rọ́bì as'aluka khayra ma fi hadhihi layla lẹ́yìn alásàrí ìtọ́sọ̀nù torí pé ìrọ̀lẹ́ ti dé ń béèrè oore òru èmi torí ìtọ́ bá ṣe ní ìrọ̀lẹ́yìn ló lò dàárọ̀ ọjọ́ kejì èyí tó ṣe láàárọ̀ ló lòdì ìrọ̀lẹ́ ó yí padà bẹ́ẹ̀ أمسينا وأمسى الملك لله والحمد لله لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ربي أسألك خير ما في هذه الليلة وخير ما بعدها وأعوذ بك من شر ما في هذه الليلة وشر ما بعدها أي بدا تريد أن أسكتون صورة وتقول أروح ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀yìn miami òun náà ni Allahumma bika asbahna pẹ̀lú ìdẹ̀rọ ọlọ́run láti jí o wa bika amsayna tó bá tún dìrọ̀lẹ́ náà pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àti ìdẹ̀rọ ọlọ́run láti dìrọ̀lẹ́ wa bika nahya pẹ̀lú àṣẹrẹ láti ń sẹ̀mí o wa bika namut tábà sì kú pẹ̀lú àṣẹrẹ láti kú kò sẹ́nìkan tó lè pa wa ọgbọ́n tó ń sọ fọ́lọ́nù èyí ni tásìkò bá tó lọ́dọ̀ ọlọ́run tásìkò bá tó ò ní kú wọ ilé kan nusúrù ọ̀dọ̀ ọlọ́run bá lápadà wá o àpadà wá sọ́dọ̀ ọlọ́run tó bá dọwọ́ rọ̀ lẹ́ Allahumma bika kí ló wí Allahumma bika amsayna ẹ̀yìn miami kọ́lọ̀ mọ́tà jẹ́ òye wa jù báyìí lọ ọlọ́ lè kọ́ ni o tó bá fẹ́ bọ́ lọ́wọ́ wàhálà ayé àmọ́ pé ọ wàá jòkó gbóndúkú ọ wà ní ìwọ ti kírun níbo ti kírun tán kò sí nǹkan kan mọ́ wàhálà wà o kọlọmọdé àmà o ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti ń ṣe kátikàtí káàkiri tó lóun ní tàwíìdì oní tàwíìdì àmọ́ ṣàdúà ọ mọ̀ pé àdúà gangan gangan ara tàwíìdì ni àdúà hù wà láìbàdà ọkọ̀ sípà tàwíìdì délẹ̀ ọwọ́ lọ́rọ̀ rẹ̀ ń dàrú ọkọ̀ lásán ìtàwọ̀lọ́kọ́ wá dìde fóònù lọ́kọ́kọ́ mú tó ń tẹ̀ àdùkọ́ fẹ́ kàṣíkárù ni nǹkan ló ń ṣe bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀karùn nínú àdìkárù sọ́bá aláhùnmá ìwọlọ́wọ́ba áńtàrọ̀ bí ìwọlọ́wọ́ba ti ń tọ́jú mi la ilaha illa àǹtì kò sẹ́lòmí ìtọ́yẹ kásì tó sì lẹ́tọ̀ sí ẹ̀sìn lódodo àfiwọ́ ọlọ́run khalaqtani ebi wọ̀lọ́ dá mi wa ana abduka ṣebí mi ni lérí ìgbàgbọ́ sí ọ nkú ò lérí àdíkà àdéhùn tí mo ṣe ipe yìí nígbẹ̀lómi ìgbọ́mọlẹ́yìn wọ̀ lọ. wàwà àdíkà mo sì tún fẹ̀mí balẹ̀ lérí àlìjánà tó promise pé ó fún mi. mustapha atu yìí wá ń ṣiṣẹ́ àlìjánà náà yìí ń lo imani náà yìí sì ń ṣiṣẹ́ àlìjánà náà bágbára mi ṣe mọ̀ bágbára mi ṣe mọ̀ wá ṣàánú mi mọ́ṣáì fún mi ní àlìjánà àbú ulẹ́kàbí ní ìmọ̀tíkà aláyìí mọ́ wá fi rinlẹ̀ ipé gbogbo ìdẹ̀ra tí mo ní pátá gbogbo tí mo kójọ láyé pẹ̀lú àṣẹ ìwọ́lọ̀ kò sẹ́ni kankan tó fún mi ní kankan kò sí kankan tí mo fọkàn sí pé òun ló fún mi ní kankan nínú gbogbo tí mo kójọ nínú gbogbo tó ṣe fún mi ìwọ nìkan náà mo gbà pé òun ló ṣe wá àbúrò bèdá ń lẹ́yìn náà yìí tó wá ń fi rinlẹ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mi fàtífẹ́lì lè fẹ́rí jì mí فإنه لا يغفر الذنوب إلا أنت kò sẹ́nìkan tó lè ṣàforíjì ẹ̀ṣẹ̀ lẹ́yìn Ọlọ́run nìkan eléyìí wọ́n pè ní sayyidul istighfar astaghfirullah astaghfirullah wa atubu ilayh gbogbo astaghfirullah tá à ń ṣe ọlọ́gà mo tún jí láàárọ̀ yìí òṣèhídùká yìí fi ọ jẹ́rìí wọ òṣèlú hamalata àríṣíká àwọn màláíkà tí wọ́n gbé àlára sí rẹ̀ lọ́wọ́ mo fà wọn náà jẹ́rìí wọ́n màláíkà tákà mo fà wọn màláíkà rẹ̀ jẹ́rìí wọ́n jẹ́ mí àkọlẹ̀ kíkà mo tún fi àwọn ẹ̀dá rẹ̀ mo fi wọ́n jẹ́rìí annaka antallah ipe mi gbà pé wọ́n nìkan lọ́nà ọba ta gbọ́dọ̀ máa sìn la ilaha illa anta kò sẹ́lómi tọ́lẹ́tọ̀ sí ẹ̀sìn yẹn lódodo àfiwọ́ nìkan wáhádẹ́ka ìwọ nìkan náà lóní la sharika la kò sẹ́lómi ìta gbọ́dọ̀ sin àfiwọ́ wàhánà muhammad abduka wa rasuluk muhammad òjíṣẹ́ rẹ àti ẹrú rẹ ni o kì í sọlọ́n. anasi ní anabi ni ẹni bá ka lẹ́ẹ̀mẹrin láàárọ̀ àbírọ̀lẹ́ tọ́wọ́ padà wá kú lẹ́ni tí máa ń ka ọlọ́run yọkùn náà kó lọ́rùn rẹ̀ nínú àwọn tánàbí máa ń ká láàárọ̀ àdúrà àárọ̀ àtàdúrà àárọ̀ lẹ́la ń ka yìí o ọ̀ọ́ka lẹ́yìn àṣùbà ọ̀ọ́ka lẹ́yìn àlásàrì kóró tó wọ̀ àwọn afá kan ní olèka lẹ́yìn mọ́gí àbẹ́yìn ṣá tí ọba rí diwọ́ látẹ̀yìn àlásàrì sókè àmọ́lẹ̀ ẹ̀yìn àṣírí gangan lọ́dájú nínú àwọn àdúrà tánàbí máa ń ká Allahumma ìwọ́lọ́wọ́ bá mi ò má asbaha bi min ni'ma gbogbo ìtí mo dìmú nínú dẹ̀ra rẹ tí ń bẹ pẹ̀lú mi báyìí àwọn obìnrin ahadi mi nìkan kíká àti tí gbogbo ayé dìmú nínú gbogbo àwọn ẹ̀dá rẹ ìtí kálukú ní lọ́dọ̀ nínú àwọn ìkẹ́ rẹ fàmíǹkà wàhádàká ọ̀dọ̀ ọwọ́ ọlọ́run nìkan ṣoṣo ló ti wá láṣẹ nìkálà kò sí nǹkan kan tó tún lè ṣe nǹkan yẹn lẹ́yìn wọlọ́run bá a ṣe ń ka yìí pé kí là ń gbóòórùn mi ohun tá ń ka látàárọ̀ yìí wàhádà níyẹn ti là títóbi ọlọ́run ìjọkànṣe ọlọ́run agbára ọlọ́run ànábì ni mo jí mo jí láàárọ̀ gbogbo tí mo jí bá nínú kẹ́ ìwọ ló ṣe gbogbo àwọn tí wọ́n ṣe bọ́ àti gbogbo àwọn tí wọ́n tún kùnú àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n bẹ gbogbo ayé àtàwọn tí wọ́n gbà fún àtàwọn tí wọ́n gbà àtàwọn kèfèrí àti mùsùlùmí gbogbo tí wọ́n dì mú ọwọ́ rẹ nìkan ló ti wá. àwa sọ pé ọlọ́run nìkan ni ẹja dúró tì ìwọ wá ń pé ọlọ́run nìkan ò tó. ànábì tún kí ọlọ́run lọ ó ní falaka alhamd wọlọ́wà lọ́pẹ́ wọlọ́ka ṣukur wọ́n là ń fún wọ́n là nẹ́bí lẹ́ni bá ka bẹ́ẹ̀ láàárọ̀ ó ti dúpẹ́ àtẹ̀yìn àṣùbà dìrọ̀lẹ́ ní bá kàn rọ̀lẹ́ ó ti dúpẹ́ ipẹ́ mẹ́rẹ̀ sí wà lẹ́yìn àlásàrì ìdárọ̀ nígbà ní kẹ́mọ́ sí dẹ́dẹ̀ mọ́ yẹn ta àwọn ẹ mọ̀ sí bẹ́ẹ̀dẹ̀ eléyìí tó wí yìí ó ti dúpẹ́ ọjọ́ tí ọlọ́run ní kojú sínú ẹ̀ àbó ti dúpẹ́ ó ti dúpẹ́ tó bá ti ká bá ṣe ká yẹn Allahumma ìwọ́lọ́wọ́n ọba àáfin fi badani wá ṣàánú mi gbogbo àrùn kárùn àrùn kárùn ti wọlé sínú ara táwọn èèyàn máa wá kí mi pẹ́ pẹ́lẹ́ ha bó lọ wá rí wọ́n ṣe ṣàánú mi bẹ́ẹ̀ àfiní fi badani gbogbo oríkèéríkèé ara mi wọ́n fi kàn san ara mi dèmí mọ́lẹ̀ aláhùnmọ̀ ìwọ ọlọ́run àfiní fi sàmọ̀ yìí etí mi yìí ìdí ń gbọ́rọ̀ ń bẹ̀ ọlọ́run mọ́ mú kó ń bẹ̀ ọmọ ìyá kan jó ni ń bá sọ̀rọ̀ yìí ń pè é àsìkò gbọ́n tí wí àgbà tó kọ etí kejì síbi kó tó bọ́ omi sì bọ́ lódùn mi ọgbọ́n tí ń sọ lábẹ́ kan ọlọ́run gbọ́ àdìgbà tó kọ etí kejì sí báyìí kó tó wá gbọ́ tí ń ṣe kí ni ìtì ń sọ ọ̀tọ̀ létí ọ̀tọ̀ nígbọ́rọ̀ méjèèjì wọ ọlọ́run bá wọ̀ wọ́n sáré fàlàáfíà sí mọ́jẹ́ tì ni ó gé wọ́n sì mú ìgbọ́rọ̀ rẹ̀ kú ò Allahumma ìwọ ọlọ́run aláfin ní fi sọ̀rọ̀ yìí ojú àti ntìrínà ń bẹ̀ fàlàáfíà síbẹ̀ mọ́ mú kó mẹ́ la ilaha illa anta àníkọ̀sẹ́ ní tọ́yẹ kásìn tó sì lẹ́tọ̀ sí ẹ̀sìn elódodo àfiwọ́ ọlọ́run aláhùnmá ìwọ́lọ́wọ́ bá mi inni a'udhu bika minal kufur ní fi ọwọ́ sọ má dìdí kèfèrí wal fakiri má sì tàbí lọ́sì ó ti yanjú ọ̀rọ̀ rẹ mẹ́wọ̀n má dìdí ẹlẹ́sìn mi ní òsì wọ́n a'udhu bika min adhabil qabr ni wọ́n wá sọ pẹ̀lú wọ ọlọ́run bá níbi ìyá sàárè tí wọ́n ti gbé mi sínú sàárè mọ́jì ń jìyà tí fi dìde kó ń bẹ padà la ilaha illa anta àníṣẹ́ kò sọba tó yẹ kásìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn lódodo àfiwọ́ ọlọ́run ẹlẹ́kẹsàn àti bí Allah ọlọ́run bá aláàtó mi mo gba tító pẹ̀lú ọlọ́run la ilaha illa kò sẹ́ni tó yẹ ká sì tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn ẹlẹ́yìn ọlọ́run náà alayhi tawakkaltu òun ni mo gbára lé ọwọ́ rabbul arshil azim ọba yìí ló ní aládàsí tó tóbi jù àwọn olùfà sọ̀rọ̀ lérí àdúrà yìí tí mo kà yìí wọ́n wá bẹ̀rẹ̀ sẹ́kù bùnbà wọ́n ní sálẹ̀ máa ṣe wọ́n ní ẹ máa ṣe nítorí pé àdúrà yẹn òun ní ìgbẹ̀yìn ááyà tó wà nínú sọ́ọ̀tù tọ́wà ó àwọn ìlú wà á yẹ tó mìíràn Qur'an ayé Qur'an ìgbẹ̀yìn sọ́ọ̀tù tọ́wọ́bà tẹ́bàlọ̀ lẹ́wọ́ ọlọ́run fa in tawallaw faqul hasbiyallahu la ilaha illa hu alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim wa in tawallaw táwọn yẹn bá kẹ́yìn ṣe ọ̀tá wọ́n wọ́n láwọn òkun ọlọ́wọ́ tó bá ti ń wí èmi ọlọ́run ọba ń gbé olùrànlọ́wọ́ dìde fún ọ bàbá albani wọn ni hasan wọlé albani àwọn ni hadith hasan ni hadith hasan dẹ̀ ni àwọn lò ní ẹ̀sìn wa ìtumọ̀ ni pé wíwí rẹ̀ lábàṣàbí kò sí tó burú mbẹ̀ ìtumọ̀ rẹ̀ dá ó tó jẹ́ àyà Qur'an ó tó jẹ́ àdúrà sí ọlẹ́gbàrà ẹlẹ́kẹ̀wá allahumma wọlọ́wọ́ bá mi o allahumma inni as'aluka wọlọ́wọ́ bá mi ń bẹ̀ ọ́ as'aluka ń bẹ̀ ọ́ al mẹ́sà ìsàmójúkò fún mi gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí mo ti dá sẹ́yìn gbogbo ọ̀nà tí mo ti dá nínú ayé mi mẹ́sà mójúkò mẹ́ dákun mẹ́sà mójúkò mẹ́ wà láàáfíà wà fún mi ní àlàáfíà ìdúnìyà nílé ayé mọ́sẹ̀ mi lálàá rẹ̀ wọ́n jẹ́ wọ́n máa gbé mi dìgbàdìgbà káàkiri ìwọ́ lọ́wọ́ bá wọ́n jẹ́ gbàgbé mi sínú ilé àlàáfíà min al-asqam difa'u llahi min al àwọn àjálù àdánwò mú tí wọ́n mọ̀ ní àá ah, ebó sí lóun ṣàdúrà ọlọ́mọsà sọ mi bẹ́ẹ̀ o nílé ayé ń bí wàlá áhẹ́rà àti ní áhẹ́rà lọ́rùn aláhùnmá ìwọlọ́wọ́n bá ní asàlùkà àfọ́à àní tó ń béèrè àmójúkò lọ́wọ́ rẹ wàlá áfíà àti àlàáfíà fìdíìnì nínú ẹ̀sìn mi wọ́n jẹ́ sùn ní ọ̀dàrú o wọ́n ti ṣe bídíà wọ́n ti ṣe ṣíríkù wọ̀dùnìyáyá wọ́n jọ̀rọ̀ ilé ayé mi ọ̀dàrú àtọwọ́ mi tó fún mi ní mọ́jọ́ sòfò mọ́jọ́ fún ọba o nítorí sọ nìyẹn Allahumma wọ ọlọ́run ó sọ̀rọ̀ àwòrán àti dákun má fi òhò mi má fi hàn gbogbo ayé Allahu akbar ẹbí wọ́n wèrè àbó rí wèrè tọ́tàdé kájú rẹ̀ ọmọlúwàbí wọ́n ṣe bí yóò sì máa rìn káàkiri bẹ́ẹ̀ ibi wọ́n lágbàlagbà tó ti dàgbà kọjá kọ̀mọ́ tí ń ṣe mọ́ tí bàbá jáde ń hò nígbà míì e, wọ́n sì yàn mú wọ́n bọ́sọ lọ́rùn ẹ̀ Allahu akbar ó lè ó lè ó lè ọ̀tọ̀lẹ́ni tí wọ́n fẹ́ mú ọ̀tọ̀lẹ́ni tí wọ́n mú wọ́n bọ́sọ lọ́rùn ẹ̀ nígbà míì wọ ìsúná ni ó ti ọlọ́lẹ̀ ṣe nǹkan tó yẹ kó ṣe tí wọ́n fi wá bọ́sọ lọ́rùn ẹ̀ gbogbo ìdóhùn kọjá ń bẹ̀ Allahumma ustur awrati mọ́tú ohun mi síta òkè tó kò láyé wà á mi rọ̀ àti lẹ́yìn náà gbogbo tí wọ́n ń pa mi láyà pátá bí màá ti ń kàdúrà yìí nìkan ọmọ fún lọ́kàn balẹ̀ mẹ́ Allahumma ìwọ ọlọ́wọ́ bá mi ìfàtí ni mi bẹ́ẹ̀ ni yàdá yìí máa sọ mi níwájú tí n bá lọ máa bá mi ṣẹ́gun wájú wọ́n mi kálífì máa sọ mi lẹ́yìn èmi ọ̀rẹ́ yìí má àmọ́ wọ́n lọ́rin gbogbo ẹ̀ máa sọ mi lẹ́yìn mọ́jà burú lépa bá mi lẹ́yìn wà á yẹ mí ni ọ̀tún mi máa ṣọ́ wa ń bẹ̀ wà ń sì máàlì òsì mi máa ṣọ́ mi ń bẹ̀ wọ́n mi fáwọ́kì máa ṣọ́ mi lókè mọ́jì àbúrò jálù mi látòkè wọ́n àwọn òbí àdọ̀mọ́tíkà ìwọ́n sáàdì wọ́ ọlọ́run pẹ̀lú títóbi ìwọ́ ọlọ́run á ní ògìtá ìlànà táàtì mọ́jà àbúrò mọ́jà wà bá mi láti jihatu sit tí wọ́n ní àbúrò wà balagbájá bí ọba wà látòkè yọ jálù àbí kó sí kíní kọ́ wà láti sàlẹ̀ kọ́ lọ́mọ́jà bí ọba yọ lọ́tún yọyọ lọ́sì yọyọ wájú yọyọ lẹ́yìn gbogbo ẹ̀ níbo ti sàdúrà tán ọlọ́run bá aláà ti ṣetán láti sọ níbi gbogbo àwọn ibi táburú ti wáyìn ẹ má fi àdúrà yẹn lẹ o ẹ má fi àdúrà yẹn lẹ bí ọba aládùúrà mi máa tó ń ṣe lẹ́yìn rẹ̀ láàárọ̀ lẹ́yìn àṣírí ó ti tú ọ tó fi gbá yẹrẹ tán wọ́n máa gbé wọ́n máa gbé ọdún lẹ́ni wọ́n máa pé kúrikótó wọ́n máa sọ̀tẹ̀ rẹ̀ wọ́n máa sọ̀tà rẹ̀ àmọ́ gbogbo tí wọ́n bá panu bọ̀ lélẹ́rìí kò ní sẹ́mọ́lá torí pé wọ́n ti kàdúrà wọ́n ti kàdúrà kò ní nìkan ọmọ ọwọ́ tẹ káàkiri kó wọ́n sáà ti sàdúrà ni. ẹlẹ́kọ̀ọ́kànlá aláhùnmá ìwọ ọlọ́run ọba alim al-ghaybi wa shahada gbogbo tó pamọ́ àti tó hàn kò sí tí ó hàn sí wọ́n ọlọ́run fàtẹ̀rẹ̀ samawati gbogbo tó wà ìwọ́n fi ọwọ́ sọ ní sáré nafsi níbi aburú tọ́ dámọ́ mi kálukú ní ibi tó kù sí tóun náà sì mọ̀ pé ibi tó kù sí yìí eh, bí èèyàn ọba tètè kú ń bẹ̀ èèyàn padà jìyà o ẹlòmíì ò lè ní ò lè wà lójú ọwà lọ́kàn ẹ̀ ẹlòmíì ṣìnà ni ẹlòmíì ọtí ni ẹlòmíì igbó ni ẹlòmíì ìgbéraga ni ẹlòmíì òfófó ni ẹlòmíì ká máa gbogbo nǹkan tí ṣètánì máa ń gbé wá sí yàn nínú ẹ̀mí tí wọ́n padà mú yàn rí parun wọ́n lọ́wọ́ bá mọ́sà sọ mí bẹ́ẹ̀ o ìtumọ̀ ni pé o tún gbé rẹ̀ lọ́lọ́ lọ́wọ́ gbogbo ọlọ́mọ gbọ́ kàn mí lé ọlọ́wọ́ o gbogbo tí ọ̀dà ń bẹ̀ aburú tí wọ́n máa ń wá láti bẹ̀ mọ̀ wọ́n sọ pẹ̀lú àṣẹ wọ ọlọ́run pẹ̀lú agbára wọ ọlọ́run omi ṣàdé ṣètọ́n ní sì wọ́n sọ níbi aburú ṣètọ́n wọ̀ṣíríkìhí àti ẹbọ tí máa mú yàn ṣe èmi sọ fún ọ pé kò dìmọ́ ọlọ́run bá tó dá gbogbo ayé tó sì ní ìkápá gbogbo ayé lọ́wọ́ tí ó sì ń pàṣẹ fún gbogbo ìjọba ṣẹlẹ̀ nílò ayé ṣètò tó wọn bọ́ sọ mi yóò dà kọ ṣàdúrà yìí pé kọ́lọ́run sọ níbi aburú ẹ̀mí rẹ̀ ṣètò ni máa ń sọ yẹn dẹ́lẹ́bọ òun náà gbò á báyìí lójú oorun tọ́mọ alálàkàlà òun náà sọ fún ọ pé mọ́wòrán orin tó rí yọ̀dá o <laughs> òun náà ló tún júwèé mi tọ́ lọ fún ọ òun ló tún lọ lè tẹ́lẹ̀ fún ọlọ́run pé bàbá mo ti mú dé ẹ mú kó nú ẹ̀sìn mọ́jì ṣètánù ọ̀sọ̀ mi dẹ́lẹ́bọ̀ o mọ́jì ń dàáfẹ́ ẹlẹ́bọ̀ o mọ́jì ń dà alájẹ ẹlẹ́bọ̀ o umu ẹlẹ́bọ̀ o ẹlẹ́ha ẹlẹ́bọ̀ wà á ní àkútàrífà àlẹ́ anáfíìsì sùn á mọ́ wàá jí ń fọwọ́ ara mi síra mi mọ́jì nǹkan dìde lójúmọ́ kí nǹkan mọ́ bẹ́ẹ̀ kí n sì gúnra mi wọ́n ta lọ́pàá ọ̀nà ẹnìkan kọ́kọ́ òun náà lọ́pàá rẹ̀ wọ́n jọ sí mi tó fi kó láyé Allahu akbar eléyìí máa ń ṣẹlẹ̀ tí fún rẹ̀ náà ló so okùn mọ́ fáànù ló gbé stúdù sí ìsàlẹ̀ ọ̀dẹ̀ fẹsẹ̀ lé stúdù nígbà ó so okùn mọ́ fáànù tán ọ̀tà stúdù pa kí ló kùjọ́ máa ṣe jama dàdé ọgbà alẹ́ jama kò sí tí ó fi wá kú sí ní so wọ́n ti ń gbé nǹkan jẹ fúnra mi wọ́n ti ń fọwọ́ ara mi bá tara mi jẹ́ wọ́n ń fi ìbínú pa ọmọ mi ẹlòmíì wọ́n sẹ́ndì kílípù kan sí mi jóni bàbá yẹn ó wá bínú lọ́nu lé ó lè mú kankan tó bá fi lu ọmọ rẹ̀ látàrí ọ́pṣẹ̀ kọ́lé nǹkan yẹn mọ́ ọmọ rẹ̀ sálẹ̀ báyìí ọtọ́ ń bù ni bàbá yẹn máa ń róòlù ó sì balẹ̀ bọ́ ó sì kú síbẹ̀ ọmọ rẹ̀ wá ń wò báyìí pé bàbá ti kú náà ta ló ba nǹkan rẹ̀ jẹ́ òun náà ní nípasẹ̀ dání ṣètọ́ mọ́ fọwọ́ ara mi ṣẹ́ra mi o ọwọ́ àdúrà wílà mùsùlùmí mọ́sùsùmí ní sábà bí ẹni tí ó lọ lè fàbúrú sọmọ àyà mùsùlùmí kan wọ́n jẹ́ lẹ́jẹ́ mùsùlùmí lọ́rùn wọ́n jẹ́ kó bá mùsùlùmí kan o torí ìbínú ọlọ́run mùsùlùmí ẹni tó gba islam tó súnmọ́ lọ́run wọ́n jẹ́ fàbúrú fún wọ́n jẹ́ máa sọ̀rọ̀ mùsùlùmí láìdá ẹlẹ́kẹ̀jìlá bisimilahi lẹ́tẹ̀lá yẹ dúró másìmí iṣẹ́ òǹfẹ̀lá àrùn wọ̀lá fi sàmà pẹ̀lú orúkọ ọlọ́run ọba nílẹ̀ ní àbísámà tarọ́ wa ní kò sí kankan tí ó dìmọ́ ọlọ́run báyìí tarọ́ wa ní kan ọwọ́ sẹ̀mí ó àlàlì wọlọ́ba tó ń gbọ́ wọlọ́ba tó nímà àdébìnrin ní ìbá ka mẹ́ta rẹ̀ láàárọ̀ àbọ̀ ka mẹ́ta rẹ̀ lẹ́yìn alásàrì gbogbo tí fara níyàn nílé ayé gbogbo tí kó bá yàn nílé ayé gbogbo tí fa burúkú yàn nílé ayé ọkàn ní dọ́dọ̀ rẹ̀ tí ló fi sùn ọkàn ní dọ́dọ̀ rẹ̀ tí ló fi ma tọ́wọ́ ti ka mẹ́ta láàárọ̀ ọkà mẹ́ta lẹ́yìn alásàrì gaari ni wọ́n fi ba tẹ́ra wọn jẹ́ lẹ́rú sí ń bà wọ́n tọ́wádé pé tẹ́ra nìkan bá dúró tì ní ìkàkàn ò ní ṣe wọn ọgbọ́n náà níbi sọ ni bisimilahi lẹ́dí láyà dúró máa sọ̀rọ̀ iṣẹ́ òun fẹ́lẹ́ out wà láàfin sàmà wọ́n wọ sẹ̀mí ọ̀lẹ́lì bọ́bákà mẹ́ta aláwọ̀ protect rẹ látàárọ̀ nírọ̀lẹ́ tọ́bákà mẹ́ta nírọ̀lẹ́ aláwọ̀ protect rẹ di àárọ̀ ọjọ́ kejì ẹlẹ́ẹ̀kẹtàlá raditu billahi rabba wa bil islami dina wa bi muhammadin sallallahu alayhi wa sallam nabiyya anábìlẹ̀ tó bá ka mẹ́ta rẹ̀ lọ́dí tó bí láàyè rọ́bà wọ́n bèèrè islam dínà ó tó mi ọlọ́run tó mi lẹ́yìn náà islam tó mi ọlọ́run tó mi ní wọ́lọ́run bá mi káàkiri mọ́ lẹ́yìn náà islam tó mi èyí sì ní wá ẹ̀sìn kan káàkiri mọ́ lẹ́yìn náà muhammadu tó mi èyí ní wá séwù kan káàkiri mọ́ ó jẹ́ séwù bídíà muhammad ní ma tẹ̀lé anábìlẹ̀ tó bá wí yìí lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ wọ́n muhammadu sallallahu nàbíyá fún anábì tó mi lánàbì abówilẹ̀ mẹ́ta rọ̀lẹ́ àfi kọ́lọ́wọ́n bá aláwọ̀ fìyàn sínú àwọn tọ́lọ́wọ́n yọnu sí tọ́ba díjọ́ àlìkèyàmà tọ́ba díjọ́ àlìkèyàmà ọlọ́wọ́n fa ọyọ ní pé jáde jáde torí pé nítorí sọ yẹn bó náà nìyẹn ọlọ́wọ́n abẹ́ọ́ mọ́jà tó tò lẹ́yìn ọlọ́wọ́n bá mi má lẹ́yìn Allah mọ́jà tó lẹ́yìn ẹ̀sìn mi má lẹ́yìn Islam mọ́jẹ́ wá tó tò lẹ́yìn anábì mi ma lẹ́yìn anábì wa muhammad sallallahu alaihi wasallam mọ́jẹ́ tó lẹ́yìn oní bídà kankan ma lẹ́yìn gbàtà tó lẹ́yìn sunna anábì wa muhammad sallallahu alayhi wa sallam ẹlẹ́kẹrìnlá ya hayyu ya qayyum ọba tí ó fara ti kankan tó dẹ́kun gbogbo nǹkan ló fara ti gbogbo tó sì dúó ọlọ́run ló gbé e dúó bi rahmatika astaghi ìwá ìgbàlà pẹ̀lú àánú rẹ̀ gbàmí ilẹ̀ pẹ̀lú àánú rẹ̀ ṣàánú mi aslih li sha'ni kullah gbogbo ọ̀rọ̀ mi pátá má fi kánlẹ̀ láì túnṣe wala takilni ila nafsi tarfata ayn mọ́ wàá fi mí lẹ̀ mọ́ fi mí lẹ̀ lóun dé wọn ìgbà tá a fi dídú yájú Allahu akbar ìjìnlẹ̀ yorùbá ni yẹma ẹwà láà níwé àdúrà àwọn lọ mọ́sálásí káàkiri onírà òwe àdúrà yorùbá onírà kúrà ó kàdìjẹ nú onírà útúbà yasin ya ráùkà ya ìlú ya dámúdámà ya ìlú ya ṣe iṣẹ́ jẹ́kàsísù àwọn mùsàlákà kọ̀ láì yẹn sun ó fi nǹkan gidi báyìí lẹ̀ ẹ̀dá kùnrin wọn ni òkìlà ní gbogbo dáṣọ látàrọ̀ ẹ̀kí ìsìn wọn ya ṣe jẹ́kàsísù ẹyọ́ màyá mi nínú ẹ̀sìn wa ọlọ́run mọ́ fi mí lẹ́ o ló ń di wọn ìgbà tá a fi dìjú yájú padà ẹlẹ́kẹ̀ẹ́dógún asibáàná àtúnjí láàárọ̀ yìí pẹ̀lú àánú wọlọ́n láti jí wọ́n asibá àlùmọ́lẹ́kọ́lélá ọláwọ̀ ọlọ́run ọba ó sì wà lọ́wọ́ rẹ̀ kò sì ní kú lọ́wọ́ rẹ̀ rọ́bìlà alamin ìwọlọ́n tọ́jú gbogbo ayé aláhùnmá ìwọlọ́run wọ́n sà ìdarí ẹ̀ sọ́dọ̀ mi oore tọ́sọ̀ kalẹ̀ lẹ́nì mo bẹ̀ ọ́ mọ́sà pín fún mi mẹ́ fatiha wo gbogbo ìṣínà àwọn tó fẹ́ ṣínà fún lẹ́nì mọ́sà fèmí náà síbẹ̀ wọ́n ní sọ̀rọ̀ wo wo àwọn tó fẹ́ ràn sí lẹ́nì mọ́sà fèmí náà síbẹ̀ wọ́n ní rọ̀ wo lẹ́yìn náà ìmálẹ̀ ọjọ́ ìní òun náà ni pé taofik kí ni kankan fẹ́ wá sí ọ ìmálẹ̀ ọlọ́run yóò kàn fẹ́ wá sí ọ náà pẹ̀lú ọ pé ẹ jẹ́ ìsìnkàn báyìí kí ló dé tí ìsìnkàn báyìí ó sì ń dáwọ́ lé báyìí ló bá di orí ah nóòrù ni tàwíìkì wọ́n ní rọ̀hùn ìmọ́lẹ̀ ojú òní mọ́sàáyé fún mi wọ́n bàrà kàtà ọ̀yìn àrísìkì ojú òní ọlọ́mọ́sàáyé fún mi wọ́n hù dáa guidance ìmọ̀nà ojú òní mọ́sàáyé tọmísọ́nà wọ́n ti ń sùn nílé ni o wọ́n ti ń bọ́ sọ́wọ́ àwọn tí wọ́n ń gbé nípa o wọ́n gáìdì mi o wọ́n ti ń bọ́ sọ́wọ́ àwọn èèyàn tí wọ́n gbé mi tí wọ́n máa èyí mọ́tà mọ́ gáìdì mi mọ́jì ń sìnrìn wọ́n àwọn òdòdíkà mi ṣàrì màá fi yìí tí wọ́n ń sádìwọ́ ọlọ́run bá níbi aburú tó wà lénìí wọ́n ṣàrì máa bá dà o àti aburú títún bẹ lẹ́yìn ọjọ́ ìní tó bá dọwọ́ rẹ̀ lẹ́ gbọ́dọ̀ padà wá wí èyí tá lọ lè tẹra mọ́ nìyẹn èyí tó fi náà sì bá anágẹ́lọ́sọ أمسينا وأمسى الملك لله رب العالمين اللهم إني أسألك خير هذه الليلة دوروا لي أو يسي ليلة يكون يوم yọ́mù ni ọjọ́ lẹ́yìn ni òru ọlọ́run ọba o fún mi ló oore tó wà nínú òru èní torí bọ́lá òun ṣe ń sọ oore kalẹ̀ lọ́sàn-án ní ń sọ oore kalẹ̀ lóru fati aha ìṣínà òru tèmi ní gidi mọ́ di ńlála kala <laughs> ṣínà fún mi wọ́n náà sọ̀rọ̀ ha àránṣẹ́ òru ṣe fún mi wọ́n náà rà ha ìmálẹ̀ òru tàǹsí mi lọ́pọ̀lọ́ wọ́n bàdà kátà ha alibarika òru wọ́n kàn gbọ́ lómi lóru pé sàlámù aleykum wa aleykum salam láago mẹ́rin sẹ́ẹ̀dì jí ọ̀la ti jí sẹ́ẹ̀dì jí ẹ máa bọ̀ láàrọ̀ la kíní ò ti bọ́ sí <laughs> òru ni jama wọ́n náà ti ń sọ orí kalẹ̀ lọ́sàn-án ní ń sọ kalẹ̀ lóru lẹ́fi ní àsìkárù sọ́bà ọ̀lùmọ̀sá èyí tó bá ti kà láàárọ̀ lólòdì rọ̀lẹ́ èyí tó bá ti kà láàárọ̀ lólòdì àárọ̀ ìjọ kejì èyí tó bá tó kà láàárọ̀ ọjọ́ kejì lólòdì rọ̀lẹ́ bó ṣe máa yí inú kọ́ wá kírun tó kó dìde lẹ̀ bọ́dà ẹ̀yọ́ màyá mi ẹlẹ́ẹ̀kẹrìndínlógún asubahana ala fitratil islam ajílẹ̀ ní lérí ẹ̀sìn òdodo fitra òdodo wa ala kalimatil ikhlas ají ní mùsùlùmí lẹ́nu òyìn sọ fọ́lọ̀ ní ọgbọ́ ọlọ́run ají ní mùsùlùmí lẹ́nu àṣẹbọlálẹ́ àná àṣẹbẹ́bọjí kò sí nǹkan kan nínú ilé wa láàárọ̀ yóò tààfikọ́ tààrí mọ́lẹ̀ ìgbàdí àǹtú alálìjànú ìwọ lọ́wọ́ wá o ajílẹ̀rì islam láàárọ̀ àdúpẹ́ o wà ala kalimatil ikhlas ajílẹ̀rì tawhid la ilaha illallah àwọn dúpẹ́ èmi máa ń dúpẹ́ ni tí wọ́n náà ń dúpẹ́ wọ́n tó bá nìkan lè ò lè dúpẹ́ tọ́lá bá lọ ń dúpẹ́ lọ́lọ́pàá ipe mo ṣe jí láàárọ̀ yìí mo dúpẹ́ yìí ní kankan mẹ́rin la ilaha illallah ànábì ń sọ fọlọ́wọn ọba bẹ́ẹ̀ wà aládìní nàbí yìí náà muhammadin ẹ̀sìn tá nàbì iná lásìkò lérí ẹ̀ àwa lórí súnà wà láàmì láti àbínà Ibrahim ojú ọ̀nà anábì wa Ibrahim eré ẹ̀nà láti wà ojú ọ̀nà tawhid hanifa muslima ẹni tí ó pa kankan papọ̀ mọ́lọ́hún mùsùlùmí òdodo wà má káàdà mílẹ̀ mọ́ṣíríkì Ibrahim òṣèlébọ̀ tó bá jẹ́ pé nírọ̀lẹ́ ni kí ló wí àmùsáyíná ala fitratil Islam wa ala kalimatil ikhlas wa ala din nabina Muhammadin sallallahu alaihi wasallam wa ala millati abina Ibrahim hanifa muslima wa ma min mushrikin gbogbo tí wọ́n ti rí tẹ́bá ti wọ́ọ̀rọ̀ lẹ kí láwọn fi rọ́pò àmùsáyìnà lẹ́yìn náà ẹlẹ́ẹ̀kẹtàdínlógún subhanallah alhamdi subhanallah alhamdi subhanallah alhamdi subhanallah alhamdi wọ́n wá wí bẹ́ẹ̀ nígbà ọgọ́rùn tójú bá ń kọ́ òwú ìtọ́lọ́mọ ní kíkọ́ rẹ̀ ọ̀ka àmọ́ ọ̀sà wí subhanallah alhamdi tọ́lọ́lọ́wọ́ bá ní wàsábì hóhó bukratan wa asila ẹ máa ṣe subhanallah alhamdi ẹ máa sọ ẹ máa ṣàfọ̀mọ́fọ́lọ́wọ́ bá láàárọ̀ àti ìrọ̀lẹ́ ní ẹgbà wà àdísùn wọn lẹ́nu tó bá wí láàárọ̀ àbówí ìrọ̀lẹ́ tó bá dijọ́ lè kìyàmà kò sẹ́nìkan tó ga tó kò sẹ́nìkan tó lọ́lá tó àfẹ́ni tó bá ṣe ju ọgọ́rùn lọ àfẹ́ni tó bá ṣe ju mélòó lọ àfẹ́ni tó bá ṣe ju ọgọ́rùn ni ni pé wọn fẹ́ ká dí nọ́mbà ni èèyàn ńlá ní ọ̀jẹ̀ inú ìgbà wákàn lẹ́mìí tó bá ní subhanallahi bihamdi tó bá ọgọ́rùn-ún á ẹ̀sẹ̀ kéékèèké rẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí omi odò àwọn fóòmù tó wà lérí odò yẹn ẹ̀ṣẹ̀ kéékèèké rẹ̀ bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ tó bá ní subhanallah bihamdi subhanallah bihamdi subhanallah bihamdi wá pọ́gọ́rùn wọ́n ti parí fún ẹlẹ́kẹ̀ẹ́jìdínlógún 18 la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in ọgọ́rùn-ún anábì ní gbogbo ẹni tó bá sọ bẹ́ẹ̀ la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa ala kulli shay'in qadir ọba kan ọgọ́rùn-ún lójúmọ́ àáfò ní ládàá nígbà tó bọ́kùn ẹrú mẹ́wàá kú ọ bọ́kùn ẹrú mẹ́wàá lẹ́yìn náà àwọn akọ ládàá ọgọ́rùn lẹ̀ apẹ̀ ẹ̀sẹ̀ ọgọ́rùn-ún nínú fáìlì àwọn aṣọ àdàsọ ìṣọ́bù aragbata di ní ti sọ a sọ níbi aburú ṣèitọ́ọ̀ títí tí yóò fi lójọ́ náà tán ló ṣe jẹ́ pé gbogbo ẹni tó bá di pé sùn dà láàmú ìwọ náà fẹ́ dọ̀ èso ti fẹ́ gbọ́ ọkàn rẹ ọmọ tó ṣe mọ́ ó ti fẹ́ mọ́ ìwàkiwà ó ti fẹ́ mọ́ ọtí náà ti ṣe kúṣe máa tẹnu bá dọ̀ ẹ̀ tó ọ̀bá rẹ̀ jágbà nínú ẹsẹ̀ kan tó ṣe mọ̀ pé ẹsẹ̀ yìí ìparun ni ó ṣe fún ọ máa tẹnu bá dọ̀ ẹ̀ ṣètò ìtúntì ọ̀yẹ ọlọ́run padà lè kú ilaha illallah wahdahu la sharika lah lahul wa lahul hamdu shay'in qadir ọṣẹ àgbélé pọ̀tákọ́ máa wẹ̀ sọ́dá wọ̀tá rẹ̀ èṣù ni wọ́n ń lò èṣù wọ́n lè bẹ̀ lọ́wọ́ ẹ̀ èṣù náà lọ tari wọn sọ́dọ̀ ẹ̀ tó ní kán fẹ́ ṣèkà fún ọ àbí ẹ̀yìn tí wọ́n bá ti ṣe láàyè láwọ́dà wọlé aṣáríkàlà òye ipá ó ti ká yóò ó ti ká wọn náà àwọn protection náà filẹ̀ fún wa nìyẹn lẹ́yìn náà 19 subhanallah wa bihamdihi adada khalqihi waridọ nafsihi wa sinata arshi wa midada kalimatihi mímọ́ fọlọ́wọ́n ọba ọpẹ́ fún ọlọ́wọ́n ló ń dé wọn gbọ́ àwọn ẹ̀dá ọlọ́run ló ń dé wọn gbọ́ àwọn ẹ̀dá ọlọ́run wọ́n ti dán nafsi mímọ́ fún ọlọ́run ọba ló ń dé wọn yọnu ọlọ́run mímọ́ fún ọlọ́run ọba wọ́n sínú ta àríṣì ló ń dé wọn bí aládàṣe ọlọ́run ti tóbi tó wọ́n mi dáadáa kalima ti mímọ́ fún ọlọ́run ọba ló dé wọn àwọn gbólóhùn ọlọ́run gbólóhùn ọlọ́run ta lọ́mọ yẹ ọlọ́run ní tẹ́bá ní gbogbo odò tó wà ní ayé tẹ́ fi ṣe yínkì ẹ̀wá ẹ máa fi kọ àwọn gbólóhùn mi ọlọ́run ọlọ́run ní gbogbo dọ̀ gbẹ wọ́n kọ́ kọ́ kọ́ kọ́ wọn sì ní kọ́ tán èèyàn wá ní ọlọ́run mọ̀ ń ṣàfọ̀mọ́ rẹ ní dédé mìdáàdà kẹlẹ́mátì anábì jáde ìjọ kan sallallahu alaihi wasallam ó fi ìyàwó rẹ̀ jọ ìríyà ó fi ilẹ̀ sí inú ilé àwọn obìnrin táwọn bá ti kásùbà tán wọ́n jòkó lẹ́wọ́n mọ̀ sàtìkárù ìyàwó jọ ìríyà wọ́n sàtìkárù yẹn anábì lọ bí wọ́n wá agogo bíi mẹ́sàn-án mẹ́wàá anábì sallallahu alaihi anábì wa darí dé anábì wa rí ìyàwó jùwèríyà tí sì ń ṣe àsìkáàrù lẹ́yìn wákàtí mẹ́ta àti kásùbà kò dìde kó níbi tó ti kẹ́rin àsùbà anábì ni mo sálámà sáwọn ìyàwó rẹ̀ tí ó bá sọ̀dọ̀ wọn mọ́júmọ́ yóò sálámà sí wọn anábì wa ya ọ̀dọ̀ ìyàwó jùwèríyà anábì wa ná jùwèríyà látẹ̀yìn àsùbà ló ti wá ń bí ó ní bẹ́ẹ̀ ni ó ní ìdárúkọ ọlọ́ni anábì ni jùwèríyà ẹ̀kọ́ nǹkan mẹ́rin kẹ́límà mẹ́rin kan mo ti wí nísìn nígbà tí mo wọlé sí yàrá rẹ̀ èmi ti wí nísìn mo wá wí kẹ́límà mẹ́rin náà mo wí lẹ́ẹ̀mẹ́ta subhanallah wa bihamdihi ẹ̀ adada khalikihi warida wa nafsihi subhanallah wa bihamdihi adada khalikihi warida wa nafsihi wa sinata arshihi wa midada kalimatihi kí ni alákọ̀ọ́kọ́ subhanallah wa bihamdihi adada khalikihi ẹlẹ́ẹ̀kejì kọ́ wọ̀rídọ́ nafsihi ẹlẹ́ẹ̀kẹta wọ̀sínata arṣihi ẹlẹ́ẹ̀kẹrin wọ̀mídáàdà kalimatihi mo ti wá wílẹ̀ mẹ́ta bẹ́ẹ̀ anábì ní láwọ̀ wùsìnàt bí máa kúlítí làwọ́sà nàti hùnà anábì ní ti gbogbo tó ń wùsù látàárọ̀ ní àsìkárù rẹ̀ pátá tí wọ́n bá gbé sínú scale èyí tí mo wí lẹ́mẹ̀ta èyí tí wọ́n bá gbé sínú scale èyí tí mo wí ọ̀tẹ̀sùn wọn gbogbo tó ń sọ látàárọ̀ subhan gbogbo àwọn ẹni rí mi ò rí bí ó ṣe kánjú tó tún ní wíláàrọ̀ subhanallah bihamdihi adada khalqihi wa ridwa nafsi wa zinata arshi wa bidada kalimati to allahumma eh, tí ò ní sunkún fa tí ò ní sunkún fa parun fún mi ní ilé ayé wà á mọ̀lá mọ̀tàkọ́ bàdà gbogbo iṣẹ́ tí mo bá wá ṣe lójúmọ́ lénìí wọ́n ṣe ìfàánù rẹ̀ gbà lọ́wọ́ mi astaghfirullah wa atubu ilayhi àníbẹ̀ wá sí astaghfirullah nígbà ọgọ́rùn astaghfirullah astaghfirullah wa atubu ilayhi astaghfirullah wa atubu ilayhi astaghfirullah wa atubu ilayhi lẹ́yìn náà àníbẹ̀ wá sọ pé a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaqa èyí wá sọ pẹ̀lú àwọn gbólóhùn rẹ̀ tó wọ́n jọ kan nínú àwọn ẹ̀dá rẹ̀ ó fa burú mílíọ̀nù a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaqa ànábì ọkà lẹ́mẹ̀ẹ́ta wọ́n lè ànábì nípa kà lẹ́mẹ̀ẹ́ta wọ́n ní lam tadurruhu hummatun tilka layla ẹni bá ka nírọ̀lẹ́ tí wọ́n bá fi májèlé sóúnjẹ rẹ̀ mọ́júmọ́ ànábì ní kò ní ṣiṣẹ́ kò ní ṣiṣẹ́ tọ́wọ́ kà lọ́sàn-án náà kọ́ kò ní ṣiṣẹ́ lọ́sàn-án náà ẹ̀yọ́ máa ya a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaqa ọwọ́n tíráfù ọlọ́lóyìn ọlọ́lókè ọlọ́bì kan tí wọ́n mọ́rí wọ́n ti kásùbà tán ọkà sí káàrù rẹ lẹ́yìn àsùbà lẹ́yìn alásàrì ọkà sí káàrù rẹ ẹ̀mí rẹ wá balẹ̀ ọláyà ọmọ ya lẹ́yìn náà ọlọ́wọ́n bá aláwọ̀ máa dùn ọ́nú bọ́lá bá sì dán ọwọ́ ọlọ́wọ́n àwọn fáà ní ká máa wá fi àsàlátù parí ẹ̀ Allahumma salli wa sallim ala nabiyyina Muhammad ẹ̀yọ́ miami ismi muslim tí a sàlàyé fúnra wa eléyìí òun ni ismi muslim ìwé àdúrà bàbá wa sheikh Dr. Sa'id ibn Ali ibn Wahb al-Qahtani rahimahullahu ta'ala rahmatan wasi'a bí ọdún méjì sísìn ni bàbá yẹn kú bàbá tó sáájọ sí inú tíra wọn tí wọ́n sọ ní ismi muslim bẹ̀ẹ̀dẹ̀ Canada ẹ̀dẹ̀ America ẹ̀bẹ̀dẹ̀ Britain ẹ̀bẹ̀dẹ̀ Australia Afghanistan Pakistan oye Nigeria Africa Ghana gbogbo àgbáńlá ayé ní ìṣúná Muslim wa torí àwọn èèyàn bá gbára tó wà ń bẹ̀ tá a bá tẹ hundred thousand copies ó gbọ́dọ̀ tá láàárọ̀ yìí tí mùsùlùmí ilẹ̀ Yorùbá tó bá máa táwọn sí hundred thousand copies one million copies àmọ́ pọ̀lọpọ̀ wa á máa wò ó yóò dégbà fìlà ní ọ̀rà òní ra ìṣúná Muslim yóò ra jẹ̀lábíà yóò fọ́ sára yóò fi yéṣu mùsùlùmù lẹ̀ yóò ní ìwé àdúrà yẹn wọ́n alẹ́ lò wọ́n ní five hundred naira five hundred naira èyí tó wọ́n ju five hundred naira ni ọ̀dà àwọn imported ọ̀yẹ́ one five. àwọn tábà wọn fẹ́ download rẹ̀ ó wà lérí internet wọ́n ti gbé sí ní internet wọ́n gbọ̀nyí wọ́n mú náà àdìsá nẹ́bí wọn wá gbé síbẹ̀ fẹ́ni tó wá fẹ́ kọ́pì ẹ̀ lọ́fẹ̀ẹ́ bá a ti sọ ti gbogbo kálukú mọ̀tún mẹ́yìn àti dáná tó tẹ̀lé a ní ọ̀pọ̀ ọba àtijọ́ mẹ́jọ ọmọ òun náà bẹ̀rẹ̀ títí ìdí lọ ayé tán tí ó fi mú mọ́lẹ̀ àtàsí mú bọ́dà o ogun sì mú sísà tó bá fi rẹ̀ lẹ̀ kọ́lá àtàsí máa fa tí ọba títí múra sí àsìkà àsìkà lọ́kọ̀ ìsù ọkọ̀ kí ni mo gbé yẹn wá ọkọ̀ ìsù àtàwọn mẹ́ àsìkà rẹ̀ wọn náà ni ọkọ̀ ìsù àtàwọn mẹ́ àwọn àdúrà mí náà tún wà ń bẹ ìpè nǹkan báyìí lẹ́sìn tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ nǹkan báyìí lẹ́sìn tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ àdúrà tẹ́sìn ọ wà ń bẹ̀ ọkàn lọ lè wo irú ìṣòro tó bá wà ńlẹ̀ ọ wà wo àdúrà tá ànábì filẹ̀ fún wa pé ká máa ṣe kí ni ká máa ṣe pẹ̀lú gbàgbọ́ ni o ìgbàgbọ́ gangan ni engine tó fẹ́ gbé mọ́tò <laughs> tí o bá ti sí gbàgbọ́ mọ́ wulẹ̀ darẹ̀ láàmú àmọ́ tó bá ti gbà pé ti gbọ́ lọ́ngbọ́ bó ṣe kéré mọ́ níwọ̀n báyìí jẹ́mà ó rí pé agbára ń bẹ nínú kò sí nǹkan kan tí ń ṣe wá tí ó ṣe ànábì kò sí nǹkan kan tí ń ṣe wá tí ó ṣe àwọn sàhábà kí ni solúsàn lókùtà wọn béèrè abẹ́lọ́ nínú àánú rẹ̀ nìkan kan wa àdúrà wa kọ́lọ́mọ́sàjọ́ gbà ọ̀rọ̀ wa kọ́lọ́mọ́sàjọ́ lójútu èyí tó ti tó náà ọ̀rọ̀ wa kọ́lọ́mọ́jọ́ tó dàrú gbogbo èyí tó ti tó kọ́lọ́mọ́sàjọ́ tó èyí tí ń pa wá lẹ́kún ọlọ́mọ́sà ìpa wá lẹ́rìn bẹ̀ gbogbo èyí tí ń pa wá lẹ́rìn mọ́jà tó ń sunkún bẹ̀ mọ́sà mú wa dúró lérí ojú ọ̀nà rẹ̀ gbogbo àwọn tọ́lọ̀ ti gbéga láàrin wa ọlọ́mọ sọ wọn kalẹ̀ gbogbo àwọn tí wọ́n ń bẹ láàrin ọlọ́run fàwọn náà sókè àwọn tá ń bẹ sálẹ̀ ọlọ́mọ sàfàwọn náà sókè ọlọ́run sọ wá lórí rẹ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salamu alaykum wa rahmatullahi wa barakatuh ya ayyuha alladhina amanu dhkuru allaha dhikran kathiran wa sabbihuhu bukratan wa asila هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما